Nobody will change their joy. Nobody will change their joy. Nobody will change their joy. Nobody will change my joy. They cannot change our happiness. In Jesus' name. Every good thing we expect, it will surely hit our heart. Whatever somebody has said, concerning you concerning us. Nípa mi. That is not what God has said. Tí ìṣètò ló ń sọ. Ma ìkàlọ́ ọ̀gá tó bá. you. Gbogbo àwọn tí ó lé ọ. Will come back. Will come back. Chasing you. Will come back. Chasing you. Will come back. Chasing your family. Will come back. The Jordan dried. Jordan ìgbẹ́. And become a dry land. Ó sì dilẹ̀ gbígbẹ́. The priest walk in. Bẹ́ẹ̀ ni àwọn òṣèlú kan rí inú rẹ̀. With the ark. Pẹ̀lú in the center. wọ́n sì jẹ́ àríwá. and she took there. wọ́n dúró. permanent. so jordan bẹ́ẹ̀. ipò jordan wà báyìí. the priest with the ark. àwọn àwọn olùṣègùn náà. they stood there firm. wọ́n dúró síbẹ̀. mama the plan of God for you for good. ètò náà fúnra rẹ̀ lórí ayé wa. yóò iṣẹ́ fẹ́ ṣe. múfì. tẹ̀síwájú. fún christ olóye. tẹ̀lé ọlọ́run lọ. ìkó ọ̀dà tó lọ sí àná. ní ìpè má bẹ̀rù. 是的 in the name of Jesus. Jordan. Jordan. Ọba Májàmú tún dé o. Bíjẹ́ ọlọ́ra àná sá. Ẹ̀rí ara ọmọlágún ìwọ́dà o. Ra abúlé kì í dábàá lọ́lá torí kì í dábàá sọ́dáàtì. Wọ́n sọ̀rọ̀ ayọ̀ sáyé gbogbo ọkàn tó ń gbọ́ mi. Àjà lọ́la.